lakal hamdu wa na'amahu wal mulku rabbuna wala shay'a ala minka majdan wa amjada wala shay'an ala minka majdan wa amjadan maliku ala arsi samai muhaiminun li'izzatihi tanul wujuhu wa tasjudu لعزته تعن الوجوه وتسجد فسبحان من لا يقدر الخلق قدره ومن هو فوق العرش فرده موحد ومن هو فوق العرش فرده موحد gbólóhùn yìí ni mo fi kí ọlọ́run ọba mi láàárọ̀ yìí ọba elétò ọba tí ń ṣètò ayé bó ti fẹ́ ọba tó ṣètò àwa mùsùlùmí nínú ètò tó ṣe fún wa náà ni pé ká gba àwẹ̀ Ramadan ó gba àwẹ̀ Ramadan kalẹ̀ fún àǹfààní oríṣiríṣi fún wa nínú àǹfààní rẹ̀ náà kálukú wa náà ti ń rí ti ń dára wa torí pé nínú àǹfààní Ramadan ni pé yóò tó fún wa ní àlàáfíà anábì ní súnmú tẹsánhù ẹ gba àwẹ̀ kẹ́ ẹ lálàáfíà àtúntí ńlá bẹ́ẹ̀ adúgbò Ọlọ́run ọba eléyìí ni mo fi wa rọmọdọ́nù kẹrin ètò alálùbáríkà tí wọ́n sójú wòran yín láti lè ṣe alálùbáríkà orísun tẹlifíṣàn tó kálẹ̀ tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé ọlọ́mọ sàbàǹdó tì í gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá tẹ́ ń lù wá lọ́gbọ̀ ẹnu tẹ́ ń kan sára sí wa pé gbogbo àwọn ètò wa àtàwọn àfa àtàǹgbé wa gbé ẹ̀lẹ́ ń gbádùn àwa náà dúpẹ́ fún o ẹ ṣeun ẹ kú àdúró tì wa ọlọ́run ní padà lẹ́yìn nìkọ̀ọ̀kan wa ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run làlá ilaha illallah. àdébẹ́bí ṣe wa àtakọ́sọ́bọ́sókè lọ́run nísìnyí a lọ wo eré oníṣe tòní tá a ní tá pè ní ẹ̀kọ́ Ramadan tí a bá ṣetán ń bẹ̀ a wà padà sílùú Ìlọrin lọ́dọ̀ bàbá wa alálẹ̀ Kùránì tàbá wa darí látọ̀dọ̀ bàbá wa alálẹ̀ Kùránì kí ló kù tá a ṣe nì a wà padà sí stúdíò tá a wà padà sí stúdíò <laughs> a wà gbàlejò àfànlá a gbàlejò àfànlá àlejò làwọn ẹgbàá lè rí ẹ mọ̀ nígbà tá a bá dé ẹsùn ẹkú kalẹ̀ ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn náà ká lọ sí orí orí ìtàgé tabakùnbẹ ká lọ sílùú Ìlọrin ẹsùn ẹkú kalẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò yìí tó wa Ramadan Kareem ètò alálùbáríkà tí ẹ ń gbádùn mo rò pé ẹ gbádùn gbogbo wá sí àfa wa Sheikh Al-Qur'ani láti ìlú Ìlọrin tí wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run Ọlọ́run mọ́sàájú yé wájú bí wọ́n ti wí lọ ọlá nàbí lọ́dọ̀ bàbá wa náà Ọlọ́run wa dúró tì wọ́n fáfàní bá fẹ́ pé àfa wa al zero eight zero thirty six thirty seven ninety four forty one náà nọ́mbà wọn zero eight zero thirty six thirty seven ninety four forty one náà nọ́mbà wọn ẹ pè wọ́n wọ́n á dá yín lóhùn. ní àárọ̀ yìí mi ò ní àlejò kankan èmi náà lálejò ara mi mo fẹ́ fi mo fẹ́ fi àwọn àǹfààní kan hàn wá ni nípa ramadana tí à ń gbà yìí ká lè mọ̀ bí ramadana yẹn ṣe ṣe pàtàkì tó ká lè mọ̀ bí ramadana ṣe tóbi tó lọ́dọ̀ ọlọ́run ọba tó ní ká gbà á ẹni gbà náà ọba sọ fún wa náà lọ Quran bàdà a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim olúwa ni yá ayíwá lẹ́dínà àmánù kutiba alaykumu siyamu kàmá kutiba ala lẹ́dínà min qablikum la'allakum tattaqun ọ̀rọ̀ ńlá àṣàwẹ̀ àwẹ̀ Ramadan a sí lọ́ranyàn fún yín àṣàwẹ̀ lọ́ranyàn fún yín wípé kẹgbà kàmá kutiba ala lẹ́dínà min qablikum bá a ti ṣe lọ́ranyàn lórí àwọn tó ṣáájú yín náà nìyẹn àsáwà nìkan àwa nìkan kọ́ la kọ́kọ́ gbàwẹ̀ àwọn kan ti gbàwẹ̀ ní síwájú tiwa nínú àwọn ànábì ọlọ́run nínú àwọn ìjọ tó ti lọ nínú yìí tí ọ̀hàn tó wà nítòsí ń bẹ̀ tá a bá lọ wọnú ìwé bíbélì nínú ìwé Jeremiah chapter thirty six verse nine a bá ń bẹ̀ wípé lásìkò ọba Joachim lásìkò ọba kan nílẹ̀ nílẹ̀ Israeli ìjọ náà lọ́hùn wọ́n ń porúkọ ẹ̀ ní Joachim àsìkò ọba yìí gbà tó lo tó pé ọdún márùn-ún tó ti wà lórí oyè ni wọ́n kéde àwẹ̀ ní gbogbo ilẹ̀ Jerúsálẹ́mù nínú oṣù kẹsàn-án oṣù kẹsàn ọdún oṣù kẹsàn-án olè rò pé wọ́n pé wọ́n kéde àwẹ̀ ńjọ náà sí September lẹ ni September kọ́ torí kìí ṣe January to September ni wọ́n fi ń ka jọ́njọ́ náà oṣù tọ́lọ́run ni wọ́n fi ń ka ọjọ́njọ́ náà tí oṣù ojú ọ̀run tá a bá sì wá oṣù kẹsàn-án oṣù ojú ọ̀run Ramadana ni ẹ báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rín صفر ربيع الأول ربيع الثاني جمادى الأولى جمادى الثاني رجب شعبان رمضان رمضان lóṣù kẹsàn-án bíbélì wa ni wọ́n kéde àwẹ̀ ní oṣù kẹsàn-án ní ọdún karùn-ún ọba joachim ọlọ́run dẹ̀ ń sọ fún alálùkọ́ pé àwẹ̀ yóò àwọn kan láti gbà á rí síwájú kẹ́rọ́kú tó kẹ̀yìn o ọlọ́run jóye wa pé àwọn kan ti gbà àwẹ̀ síwájú káwa kí kí káàdínàbọ̀wá muhammadu tó dé ẹ lè mọ bí àwẹ̀ yẹn ṣe ṣe pàtàkì tó ọlọ́ọ̀bọ́ aláwẹ̀ Ramadan tá a gbé kalẹ̀ fún yín oore pọ̀ ń bẹ fún yín tó pọ̀ nínú àwọn oore bẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ lè kàn sí qala Rasulullah sallallahu alayhi wa sallam ojúṣe ọlọ́run tí kí àtọ́lá ń bẹ fún anábọ̀ Muhammad ọ̀rán sọ fún wa báyìí pé anábì ni man fariha bi dukhuli Ramadan harramallahu jasadahu ala niran man fariha bi dukhuli Ramadan anábì ni gbogbo ẹni yóò wù tó bá dunú sí pé Ramadan dé tinú rẹ̀ dùn tara rẹ̀ ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ ipòsù àwẹ̀ dé inú rẹ̀ dùn haramallahu jasadahu ala niran ọlọ́run ó ṣe ara rẹ̀ léèwọ̀ fúnná kò ní wọnú ọlọ́run ní jẹ́bẹ̀ ó kọ́lá aydan anábì tún sọ báyìí anábì ní idha kana awwalu laylatin ramadan tó bá di òru ọjọ́ àkọ́kọ́ ní ramadan yaqulu Allahu tabaraka ta'ala ọlọ́run ọba àlekè ọlọ́run wa sọ báyìí pé man dha alladhi yuhibbuna fanuhibbahu tààrẹ ẹni tó fẹ́ fìfẹ́ hàn o lóru àkọ́kọ́ tí Ramadan bá ti lé báyìí ọlọ́run ninu máa sọ ola nínú sáàtì ọ̀la rẹ̀ ìpè tààrẹ ẹni wa man dha alladhi yatlubuna fanatlubahu wa n'o o wọ́n máa ń tẹ́lẹ̀ tí yẹ́ sẹ́kì fún náà fánà ti fi ọlọ́wù tààrẹni tó fẹ́ wá àforíjì lọ́dọ̀ wa káwọn náà foríjì bí hurmati Ramadan lọ́la ayé albarka Ramadan fayamuru Allahu ta'ala gbogbo àwọn mọ̀láìkà tí wọ́n máa ń kọ̀kọ́lẹ̀ tí wọ́n máa ń lápọ̀ tó àtàkó sí tọ́lọ́mù wọn ní kíra amẹ́ríkà ti bí na yá àlẹ́mú na máa tẹ́fọ́ àlú náà gbogbo ń tà ń ṣe ọ̀pá mọ́ fún ni àwọn mọ̀láìkà ti máa ń kọsẹ̀ wálẹ̀ ọlọ́wọ́ wàá pàṣẹ fún wọn ìpẹ̀yìn màláíkà yi fi ṣáàrí Ramadan tí Ramadan bá ti dé tóṣù Ramadan bá ti lé nítòkùtẹ́ máa kọ́ fáwọn èèyàn bí wọ́n yẹ tó bú gbogbo dáadáa tí wọ́n bá ṣe nìkan ni gbogbo dáadáa tí wọ́n bá ṣe nìkan ẹ máa kọ́lẹ̀ wọ́n ṣe sàárà ẹ kọ́lẹ̀ wọ́n ra nǹkan sínú fáwọn ẹ kọ́lẹ̀ gbogbo bá ti ṣe tọ́da tọ́da wàlá yakutubu aléhìn mú sẹ́yà àti gbogbo tó máa ṣe láti ṣe ẹgbọ̀rọ̀ kọ̀yẹ́lẹ̀ gbogbo mistake wọn ẹgbọ̀rọ̀ kọ́lẹ̀ wọ́yẹ́ mọ́ lọ́wọ́ tààrà ní ń dúnú bá ń wọlé máa dìyà gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn èèyàn ti ṣẹ̀ síwájú ọlọ́wọ́n mọ̀ wá parẹ́ tí wọ́n wá parẹ́ fáwọn èèyàn pẹ̀lú àlùbáríkà àwẹ̀ Ramadan sẹ́rí pa àwọn mùsùlùmí soríire pẹ̀lú àwẹ̀ Ramadan tọ́lọ̀ fún tọ́lọ̀ ní àgbà yìí àwẹ̀ Ramadan yìí ni wọ́n náà wá ń gbà lọ́wọ́ wá gbà dáadáa gbogbo oore tá à ń sọ yìí kéèyàn tó rí yóò jẹni tí ń gbà àwẹ̀ Ramadan dáadáa o yóò jẹni tó gbà bọ́lọ̀ ti ní àgbà o báwo lọ́lọ́run ti ní àgbà àwẹ̀ Ramadan nínú mọ́jẹ̀mọ́ àwẹ̀ Ramadan òun náà ni ká dàníyàn a dẹ̀ ti dàníyàn jọ́ta ti bẹ̀rẹ̀ nípa a fẹ́ gbà àwẹ̀ ọgbọ̀n ọjọ́ tàbí jọmọ́kàndínlọ́gbọ̀n nínú mọ́jẹ̀mú ẹ̀ òun náà ni ká jẹ sàárì anábìrin ẹjẹ sáré wà lọ́wọ́ júrẹ́ àti wà lọ́wọ́ bí júrẹ́ àti máa ìn kọ́dà bí ojú fèrè omi lọ ẹmu ẹni ní sáré kọ̀dá kí ọlọ́run fẹ́ gbàgbà yípo anábì lọ́lọ́run ọ̀fàgbà yípo ránun kò fàgbà yípo ránun fún fún yín pé ká ní pé oúnjẹ tẹ bá jẹ lísìnú ó di ìsinú jọ kejì kẹ tó jẹun mi anábì ni ẹ má gbà bẹ́ẹ̀ kulu washrabu àtàyàtàbáyà lakumul khaytul abyad minal khaytil aswad ẹ máa jẹ ẹ máa mu títí tí nǹkan tí òwú dúdú àti funfun ó sì fi fara hàn sàárì táwa ní àjẹ yìí wọ́n ní tá a bá ti jí ká gbìyànjú ká yan náfìlà náfìlà tá máa ń yàn lóru kì í ṣe túláàsì kọ́ pé kọ́ máa dúró de kún ànáùnsì pé náfìlà òru tó ní raka méjìlá sálámà mẹ́fà fátíà kan nínà ń sálẹ́ mẹ́ta mẹ́ta àwọn bàbá wa tí wọ́n ṣe yẹ wàláì wọ́n gbìyànjú wọ́n fi ṣe wá lójú kòkòrò ni kí Ramadan ò lè bá lápọnlé lọ́dọ̀ wa ni wọ́n fi ṣe ṣùgbọ́n kì í ṣe pé bóyá káàbà rí náfìlà yẹn ìlú yan náfìlà tẹ́lẹ̀mí wọn rò pé àwọn ọmọ náfìlà òru tòní ni òjò wọn yan náfìlà nù kódà bọ́ bẹ́ẹ̀ pé rákà méjì méjì lọ́ba lè mọ èèyàn jojúmọ́ máa gbìyànjú ẹ̀kọ́ ọmọ èèyàn bọ́ bá ti jí láàdúgbò mẹ́ta kọ́kọ́ lọ sàlọ̀ àlánà kọ́ yan náfìlà bó ṣe rákà méjì fátì àkàn kúlọ̀ láwọn mọ́kànlá mọ́kànlá ló lè máa ṣe ní o fatiha kan kúlọ̀ aláwọ̀ fifty fifty ló lè máa ṣe dé o fatiha kan kúlọ̀ aláwọ̀ méjìlá méjìlá ló lè máa ṣe dé o máa ṣe bó ṣe dáka mẹ́rin bó ṣe dáka mẹ́fà bó ṣe dáka mẹ́jọ èyí tó dáa jù tọ́rọ̀ ń fẹ́ jù òun náà ni kọ́ pé n tó ń ṣe constantly constantly tó tó tó tó tó mú ní bàdà tó pé o ti mú pé every night nínú Ramadan gbogbo òru nínú Ramadan náà o dáka méjì méjì mo fẹ́ máa yàn pẹ̀lú kúlọ̀ aláwọ̀ fifty fifty mo fẹ́ máa fi ṣe bó o bá ti ń se yẹn bẹ́ẹ̀ wàláhì tó dáa ni tó dájú ni tó dáa ni kọ́lọ́ mọ́sá gbẹ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ wọn ṣe dáadáa fún wa àwọn olè mí ń bẹ táàtún sọ nípa Ramadan ṣùgbọ́n kó tó pa àwọn àtẹ̀síwájú ẹja ká dókè lọ́hùn náà káàtì ẹ̀ fẹ́ sàrájó díẹ̀ ká gbọ́ àwọn orin àwọn orin táwọn èèyàn ti kọ́ ń pa Ramadan ká gbọ́n táwọn èèyàn wí ń pa Ramadan náà èmi ti fọ̀rọ̀ sọ àfáwọ̀ ọbọ̀ tí ẹ̀ tún gbàlejò wálé ní bẹ́ẹ̀ ni a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí a fi sọ pé ẹja báwọn yẹn wa sọ̀rọ̀ ẹ ẹ̀ṣẹ́ náà dẹ̀ ń gbọ́ àwọn orin tẹ́ ń pé àwọn orin tó bá ń tà ni. sọ fún wa lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ nípa Ramadan pọ̀ gan àwọn orin tó wà ń bẹ̀ pọ̀ gan kí n fún wa. anábì tún sọ fún wa pé ma fi Ramadan an takuna sanatu kulluha ramadanan Ànábì ní tó bá pé àwọn àjọ mi mọ oore tí ń bẹ fáwọn nínú ramadan ni tí wọ́n mọ ọlá tó bá wọn bá kó di àwọn nínú ramadan ni latamanna an takuna sanatu kulluha ramadanan wọ́n bá mọ gbà á ládùúà wípé kí odidi ọdún kan jẹ́ ramadan pẹ́pẹ́ ramadan náà kò ní jóṣù kan mọ́ ọdún kan ni ó jẹ́ ramadan tá a bá mọ oore tí ń bẹ ń ni anábìnrin tá a bá mọ ọlá tí ń bẹ́ẹ̀ ni àforíjì ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run anábìnrin lè ánàlẹ̀ hasanata fi ha lè ánàlẹ̀ hasanata fi hí mọ́jítàmì àtùn torí pé dáadáa tí yẹn bá ṣe nínú Ramadan a máa kóra jọ ó dàbí sẹ́mọ̀ nígbà tí yẹn ń fowó pamọ́ síbì kan tó ń fi one one thousand naira tó ń fi pamọ́ síbì kan tí one one thousand yẹn wá wà constant tó ń rí ìfipamọ́ jojúmọ́ jojúmọ́ jojúmọ́ jojúmọ́ jojúmọ́ fórídìí ọdún kan wá rí pé tó bá pé three hundred and sixty five days tó bá fẹ́ lọ wo bí tó kó one thousand sí owó tó bá ń bẹ yọ ìyàwó gan lẹ́nu torí yóò ti pọ̀ lẹ́jọ́ tó dáadáa tí a bá ṣe ní Ramadan mujtami àtún a máa kórajọ a máa kórajọ púpọ̀ wà tọ́ àtúmọ̀kìmọ̀ látún gbogbo ìtẹ̀lé Ọlọ́run tí a bá ṣe ní Ramadan ó kírun ni ó kí jàmọ́ ni ó ọgbà àwẹ̀ ni ó ó ṣe sàárà ni ó gbogbo tó bá ṣe ń bẹ̀ mọ̀kìmọ̀ látún gbogbo ẹ̀ lọ́wọ́n ọgbà Ọlọ́run ní kọ̀ọ̀kan kankan bẹ̀ gbogbo ẹ̀rọ ọmọ ìgbà lọ́wọ́ rẹ wàdà wà tó mọ sàjáàbà gbogbo àdúrà tí yàn bá wá ṣe ní Ramadan gbogbo ẹ̀ lọ́wọ́ ọmọ ìgbà ọlọ́wọ́ ní kọ àdúrà yàn ní Ramadan wàdùnúbù magfura gbogbo ẹ̀ṣẹ̀ tí yàn bá wá ṣe lọ́wọ́ pátá lọ́wọ́ foríjì yàn wàlìjánà tó mọ sàkọ́tún láhùn sẹ́wárà àlìjánà ọlọ́run yóò tún máa jẹ̀ràn gbogbo ẹni tí máa ń gbà ìwẹ̀ Ramadan àlìjánà ọlọ́run máa jẹ̀ràn wá yá àwọn aláwẹ̀ rí àwọn aláwẹ̀ rí àwọn aláwẹ̀ rí àlìjáná ọmọ ìjẹna gbé tí máa ń gbẹ̀rẹ̀ Ramadan ni ọlọ́mọ sàṣẹ wa láláwẹ̀ wọ́n sì wá lẹ́ni tí ó sọ pé òun ní ṣe Islam mọ́ àdánwò ogún tí yóò fi lóun ní ṣe mọ́ ọlọ́mọ fi kàn wá. hukiya Muhammad wọn wá gba ọ̀rọ̀ kan wá ìtàn kan tó wá bọ́ sọ́dọ̀ àwọn ẹni Ọlọ́run tí fún wa ni pé wọ́n ní agbọ́ ń gba ọ̀rọ̀ kan wá wípé arákùnrin kan wà wọ́n ń porúkọ rẹ̀ ní Muhammad arákùnrin yìí ń jẹ́ Muhammad orúkọ tiẹ̀ ní jẹ́bẹ̀ o wọ́n ní alákùnrin tàwí kánà láàyè sọ́lẹ̀ kọ́tùn wọ́n ní irun rẹ̀ ò déédé rí irun rẹ̀ kì í déédé bá ká ilá bá ká ṣùgbà bá ká ilá ń gbà mí bá ká ṣùgbà ń gbà mí bá ká ilá sáré bá kímọ́ gbìyànjú gbà mí irun rẹ̀ ò balance fẹ́ẹ́dà dákẹ́lá Ramadan tí Ramadan bá ti wá lé báyìí bóṣù Ramadan lé báyìí wọn náà lóṣù báyìí gbà báyìí àwọn kan tí wọn kọ ṣe ni pé yóò kọ́kọ́ tún gbogbo inú ilé rẹ̀ kù yóò tún gbogbo yóò tún gbogbo bàtà rẹ̀ ṣe yóò òun fúnra rẹ̀ wà lulẹ̀ wọ́n ní yùsẹ́ yínú na fẹ́hù bí fi yáàbí wà tọ̀ yé yóò wá wọṣọ gidi yóò wá wọṣọ tó dáa tó bá wọṣọ tó dáa tán yóò tún wá fi pẹ̀fíìmù tó lóòrùn yóò fi sí wọ́n yìí sọ́lì wọ́n yẹ kéde máa fa àtàwọ̀ gbogbo ọ̀run tó ti wá bọ́ fún tí ò kí látijọ́ yìí yóò wá bẹ̀rẹ̀ sí máa kí á bẹ̀rẹ̀ sí máa kí á bẹ̀rẹ̀ sí máa kí á wá kí gbogbo ẹ̀ fàkílẹ̀ láwọn olè máa tẹ́ fọ́ọ̀lù zàrẹ̀ wọ́n á bèèrè ọ̀rẹ́ pé arákùnrin kí ló tẹ́ púpù ọ̀sẹ̀ máa ń ṣe ní irúwà wo ló ń wì ó ní kí irun ní balance káwé tó báyìí bá wá dé ọ wà tún lè ṣe ọ tọ́ náà ṣe ọ tọ́ aṣọfọ̀ ó ṣògbó wa ọ wà bẹ̀rẹ̀ sí máa kírun bí ẹni tó fẹ́ kú kí ló dé ó ní bẹ́ẹ̀ ni fakọ́lá ara ṣáàrù tàọ̀bà ó ní ẹ̀mọ̀ pé oṣù tàà mú ìlò oṣù ni wàráhàmà ẹ̀mà pọ́sù ilóṣù kẹni wàlìbáraka ẹ̀mà pọ́sù ilóṣù àlìbáríkà ní asálọ́wọ́ ayíyọ tẹjẹ ní mo ni ó rọrùn fọ́lọ́run ó ṣeéṣe kọ́lọ́run ọkọ̀ aláàlùbáríkà oṣù yìí kó ṣàmójúkú fún mi bí gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo àṣìṣe mi gbogbo mi gbogbo mo mo mo mi famata arákùnrin yìí bá kan gbàtó kú fọ̀rú ìyá fílmẹ̀nàmì làwọn ẹni ọlọ́run kan ba lálàárí loju oorun fàkí ilẹ̀ làwù wọ́n wá bi bí oorun gbà tí wọ́n pàdé alayi pe arakunrin arákùnrin ni òun Ramadan tó ọmọ tun lè ṣe tó ọmọ tọ́nà sí bí Ramadan bá ti ni ó ní ni ni fa alọ́lọ́ òbí to denu gan gàfàrà lè rọ́bí bí orúmọ ti ta àzí mi Ramadan ọdún mọ̀mọ̀rá àánú gbà ní ọlọ́run bá mi foríjì mi ọlá àpọ́nlé tí mo ń ṣe fóṣù Ramadan gan ló jẹ́ kó wọn foríjì mi àpọ́nlé ìwọ̀ tó ń fún Ramadan ọ̀wọ̀ tó ń fún Ramadan yẹn tó kúta Ramadan bá ti dé gbogbo nǹkan lòun máa pàtì láburú lòun máa wá mú dáadáa ṣe wọ́n máa wá kírun wọ́n máa yan náfìlà gbogbo nǹkan dáadáa lọ́wọ́ máa ṣe wọ́n máa tún ṣe sàrà iná lọ́lọ́run bá wúlò ló fi foríjì òun tó bá wá rí bẹ́ẹ̀ àwa náà ẹ já kíra wa kú oríire ìwọ náà jáwọ́ nú ẹ̀ṣẹ̀ àwọn afárá kan lè ti bá a sọ̀rọ̀ níjò ní tí wọ́n sọ fún wa wípé àwọn nǹkan tí ò ní jáwé ẹni ó jẹ́ tẹ́wọ́gbà ẹni ó bá tán tí tún lọ fọtí sínú ó gbààwẹ̀ tán láàárọ̀ ó gbààwẹ̀ tán lọ́sàn ó sínú tó ọká sámú tó bọ́ sọ́dọ̀ àwọn ìyá onípàrágà fẹnu já ajágbọ́n rí ó tún lọ lè lò ó láwẹ̀ o ìwọ tó ṣe ìyá tó ṣe bàbá rẹ tó rí ọnú òbí rẹ ọ̀láwẹ̀ o ìwọ tó jẹ́ okùn ẹbí rẹ ọ̀láwẹ̀ o ìwà alájàngbìlà tó níjà òní tán láàrin wa àtẹnitẹ́ ẹjọ́ ń jà tó lóòní foríjì kò ní rí ọnú rẹ pé bàbá rẹ bá wá látọ̀run tó bá wá bẹ ò ní gbà ọ̀láwẹ̀ o wọ́n jẹ́ ń parọ́ fún ọ àwọn wọ̀nyí ni wọ́n kàkún òní láwẹ̀ àmọ́ yàtọ̀ táwọn ilé ìta kàkàlẹ̀ yìí gbogbo nǹkan yókù téèyàn bá ṣe ọlọ́run ó foríjì yàn ọlọ́run mọ́sà foríjì àwa náà ọlọ́run nábì lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah agbára sí ibú agbára sí ìwàmọ́jọ tó sẹ́ni kọ̀ọ̀kan wa a tún lọ sókè lọ́wọ́ nísìn a lọ fẹsẹ̀ rájò díẹ̀ tí a bá wá padà dé lónìí mo tún lẹ́ni tí mo fẹ́ fún ní ẹ̀bùn mo lẹ́ni tí mo fẹ́ fún ní ẹ̀bùn nínú àwọn tí wọ́n dáhùn ìbéèrè wa tí wọ́n wá gba àwọn ẹ̀bùn rẹpẹtẹ tó wà nílẹ̀ yìí ẹ́ tọ́lá àwọn bàbá tó kẹ́bùn fún wa wọn ni a máa kó fáwọn èèyàn ni àwọn tá sì ní a kó fún náà a máa kó fún wọn kọ́lọ̀ mọ́sàgbàdo ẹnì kọ̀ọ̀kan wa wọlé ànábì lọ́dọ̀ ọlọ́run làlá ilá ilọ́lá gbogbo ẹni tẹ́ ń pè pa ẹni dìran lọ́wọ́ ọlọ́run lọ́ba tó ń rẹ̀ dá lọ́wọ́ ọlọ́run ràn yín lọ́wọ́ o ọlọ́run sì bá mi dúró tì yín yóò bá mi gbàsírí yín ìtàn náà fowó ṣe náà ni mò ń ṣe náà ni mo fi ń ṣe lọ́wọ́ yìí tá a bá rẹni tí òun náà tó ń pé ah afọ́báwo àwọn tó ń pè ẹ́ tó ń dá ẹ láàmú fún pé wọ́n ní ìdìran lọ́wọ́ yẹn sẹ́dà kan nàbẹ kí n ṣe báyìí fún ẹ wọ́n bá fún ọ ní five thousand wọ́n bá fún ọ ní mi tí wọ́n ní máa fi ṣe ẹjẹ́ máa fi ṣe fáwọn tó ní máa ṣe kí wọ́n lè bá a rí pé ah iṣẹ́ tí wọ́n rán mi mò ń jẹ kọ́lọ́ mọ́sá gbẹ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa á lọ sókè lọ́wọ́ nísìn ká lọ padà ní tí mo fún lẹ́bùn tòní lẹ́yìn ìgbà tá a bá fẹsẹ̀ rájó tán ẹsẹ̀ mẹ́kú kalẹ̀. ẹ káàmọ̀ padà sórí ètò iye tó wa Ramadan Kareem hmm. mo sọ fún yín pé abala tó kẹ́yìn tí à ń lọ yìí òun náà ni abala tí a tún ti fún àwọn èèyàn lẹ́bùn lónìí gẹ́gẹ́ bí ìṣe wa pé tí ọba ti di abala tó kẹ́yìn ibẹ̀ láti máa béèrè béèrè a sì tún fáwọn èèyàn lẹ́bùn <laughs> láàárọ̀ yìí náà a tún láwọn kan nínú àwọn tó jẹ̀bùn wa tí wọ́n gba ìbéèrè wa dáadáa tá a tún fẹ́ fún ní ẹ̀bùn ní àárọ̀ tòní àbá ẹ bá mi sálámà sáwọn aráalé. salaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu kí ni orúkọ yìí. orúkọ tèmi ni sharifuddin muhammad jamiu. sharifuddin muhammad jamiu alhamdulillah ẹ ibo ni àdúgbò tẹ̀yin wà tẹ́ ti ń wo ètò wa. ní ìfàkọ̀yìn báyìí náà ni àwa ní ìṣàgà yìí wà. Allahu Akbar ah tó tó sí wa lẹ́yìn tí ẹ wà ẹ̀rẹ́ ń gbádùn gbogbo bó ṣe ń lọ. pẹ̀lú ògùn ọlọ́run. alhamdulillah tó adúpẹ́ pọ̀ wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí tọ́mọ́jú ìyẹn ní ò ẹ̀ wo bí a wà. Hmm, ẹ̀yin tẹ́ ẹ ti ń fọ́lù wa tẹ́ ń tẹ̀lé wa tẹ́ nígbàgbọ́ nù wa tẹ́ sì ń dá sáwọn ètò wa tẹ́ ń dáhùn àwọn ìbéèrè wa ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ tí yín náà ọlọ́mọ́sà dúpẹ́ fún yín ọlá lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ní báyìí ẹjá máa mú àwọn ẹ̀bùn náà ní sísẹ̀ǹtẹ̀lé torí láàárọ̀ yìí mo fẹ́ béèrè ìbéèrè míì mo fẹ́ kí béèrè míì ó jáde àwọn èèyàn tí ń retí pé ká béèrè ìbéèrè á béèrè ìbéèrè láàárọ̀ yìí pẹ̀lú ògòrò àmọ́ ká ìyá wa alájà wa Khadijat ṣéọlá láti ìlú Amẹ́ríkà ìyá àdínà wà dúà dáwọn foundation wọn ní ká fún yín ọlọ́mọsá fàlùbáríkà sí láti iléeṣẹ́ bàbá wa Professor Ahmad bun Salahuddin alukurani yìí ẹjẹ fún yín ní méjì hmm. ẹjẹ fún yín alukurani méjì tó ló mọ̀ pé ẹ láwọn ọmọ ilé rẹpẹtẹ táwọn náà fẹ́ràn kúránì kọ́lá musa falibarika sí lábọ̀ bàbá wa ọlání salawudeen bákan náà ẹ jẹ́ fún yín ní tíṣẹ̀tì hmm, snake signature iléeṣẹ́ wọn náà ni ọlọ́run falibarika sí ẹ jẹ́ fún yín ní face cap méjì face cap méjì ìyàwó ilé máa fẹ́ lé yín mú kọ́ máa fẹ́ gbà kan lọ́wọ́ yín tó bá ti pé tó bá ti pé méjì kò ní dìjà kò ní dìjà lẹ́mọ̀ ọlọ́run fọ́ọ̀dù bá ń sí. kí ló dúpọ̀ okòwò látọ̀rọ̀ bàbá wa Professor Ahmad bin Salahuddin aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ Standard Insurance Consultant Limited àwọn náà ń wò wá bí a ti ṣe ń ṣètò yìí tó ẹgbẹ̀rún mẹ́wàá ni o wọ́n ní a fún yín kẹfẹ́ ra nǹkan sínú kọ́lọ́ mọ́sá fún alibarika sí ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ẹ dúpẹ́ lọ́wọ́ gbọ́ àwọn tó wọ́n fún yín ní ẹ̀bùn kẹrẹ̀ rẹ̀ ṣàdúrà fún wọn kó tó di pé èmi á tún wá béèrè ìbéèrè mi lọ́wọ́ yín lọ́wọ́ gbogbo ilé táwọn ẹlòmíì náà tún jẹ́bùn bisimilayi ẹ bá dúpẹ́ lọ́wọ́ gbọ́dọ̀. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run alhamdulilayi adẹ̀fẹ́ ìfà nàbọ̀ wa muhammad sallallahu alaihi wasallam kó tó di pé adúpẹ́ fún gbogbo àwọn tó wọ́n fún ọlẹ́bùn adúpẹ́ fún àwọn afáwa tí wọ́n ń darí ètò yìí ọlọ́run ìmọ̀ àtòyé tó pọ̀ ọlọ́run bá jogún ẹ̀ fún yín padà ọlọ́run Muhammad hmm? adúpọ̀ lọ́wọ́ gba àwọn tí wọ́n fún alẹ́bùn yìí bákan náà ibì kan ni wọ́n ti mówó tí wọ́n fi ra ogun kan wọ̀nyí tí wọ́n fi ní kó máa fáwọn alẹ́bùn ọlọ́run àpò yín ọlọ́run níjó gbẹ fowó báńkì yín ọlọ́run níjó gbẹ fowó iléeṣẹ́ yín sì ní jóná hmm. ọlọ́run má jò bàjẹ́ láíláí Muhammad ètò yìí ń dùn mọ́ wa púpọ̀ ọlọ́màjò bàjẹ́ ọlọ́màjò bàjẹ́ a ti ń fọ́lù ẹ̀ tipẹ́ ọlọ́run ètò yìí ọlọ́màjò bàjẹ́ ọlànàbọ̀wá Muhammad ọlàṣubahana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin amin. tó alhamdulilayi adúpẹ́ pọ̀ lọ́wọ́ àfa wa àti dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ kẹ́bù fún wa ọlọ́mọsàbà dúpẹ́ fún yín ọlọ́mọsàbà wà pẹ̀lú yín ọlọ́run ní fi sílẹ̀ ní dààmú lágbára ọlọ́run wala la hawla wala quwwata illa billahi al-ali al-azim tó ẹ̀yin tẹ́ fẹ́ gba ìbéèrè ẹ wá ẹ mú báírò yín o sí tòsí àbí kẹ́ ẹ mú fóònù kankan fi rìkọ́dù ń tàn wí yìí létà kẹ́ ẹ padà tún plé kẹ́ ẹ lè bá gẹ́ẹ̀tì àwọn ìbéèrè yẹn dáadáa àṣírí ni mo já mo já fún yẹn torí ẹlòmíì tó máa pè mí pé ẹ dákun ìbéèrè yẹn mi ò gbọ́ bí ọba pè mí lẹ́yìn ìgbà tí mo ti sọ tán mi ní dẹ́ lóhùn àmọ́ wá mú báírò sì kó kọ́lẹ̀ ìbéèrè mi àkọ́kọ́ kamarat <clears throat> dhakara kamarat dhukira al-masjid al-aqsa fil quran masjidul aqsa masjidul aqsa tó wà ní jerusalem ẹ̀mí èló ni ẹ̀mí èló ni ọlọ́run bá dárúkọ inú alukur'an ẹ̀mí èló ni ọlọ́run bá dárúkọ masjidul aqsa inú alukur'an ìbéèrè ẹlẹ́ẹ̀kejì kàmi suratul qur'aniyya badat bi kul wadhkur asma'ahunna àwọn súra wo inú alukur'an kàmi suratul qur'aniyya badat bi kul wadhkur asma'ahunna àwọn súra wo ló bẹ̀rẹ̀ pẹ̀lú kul kul kul kul inú alukur'an súrà tó bẹ̀rẹ̀ pẹ̀lú kérésì àyà o àwọn súrà tó bẹ̀rẹ̀ pẹ̀lú kúl kúl kúl kúl mélòó ni wọ́n kò sì dárúkọ wọn ọkàn dárúkọ wọn pé súrà báyìí súrà báyìí súrà báyìí ọ̀dà kọ wọn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ rẹ̀ kẹta kàmú umar sayyidina muhammad inda hijrati ilal madina gbàtà alábi fẹ́ kó maka lọ sí madina ọmọ ọdún mélòó lànà bí dì í jọ náà ìjọ tó fẹ́ ṣe hijira ọmọ ọdún mélòó lànà bí dì í jọ tó pé ìjọ tó fẹ́ ṣe hijira kó maka lọ sí ìlú madina ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn o ẹ dáhùn rẹ̀ sórí mẹ́sẹ̀gì yìí zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three zero seven zero three two sixty two sixty three inú answer inú telephone number yẹn bẹ̀rẹ̀ kẹ́ ẹ dáhùn ìbéèrè sí whatsapp ẹ no problem ẹ sì lè message ẹ dáhùn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta ká pè yín kẹ́ ẹ wá gbẹ̀mù tì yín náà bó ṣe jẹ́ nìyẹn o ọlọ́run gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa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 مع السلامة وإلى اللقاء